salamu alaikum wa rahmatulah. alhamdulilayi o amudalilayi alhamdulilayi shukuralilayi lahin shakaritum lashidanakum walahin kabaritum gbogbo múmìnì àti múmìnà onílé àti àlejò pẹ̀lú gbogbo olùgbé ìpínlẹ̀ ọ̀yọ́ lápapọ̀ ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ lábẹ́ ṣàkóso gómìnà wa ìlúfẹ́mi lóyè ọlọ́lá jùlọ ẹnjìnì abíọ́dún olúṣèyí mákindé ń kí gbogbo wa kí a kú ọdún iléyà yìí o. mo rọ gbogbo èèyàn ní àsìkò ọdún iléyà yìí pé ká ṣe àfihàn ìlérí tó wà láàrin ọlọ́run àtànábì àti pé ká wà díṣọ̀kan pẹ̀lú òótọ́ ẹ mo kí àwọn mùsùlùmí wa lọ́kùnrin àti lóbìnrin nípínlẹ̀ ọ̀yọ́ pé ẹ kú ọdún iléyà o